ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله ماشي ماشي بنور الله أدعي وأقول يا رب يا رب تبقى لي حسن وجاه زدني بحبك حب يا رب تبارك لي في عيالي وبصحتي ومالي تبارك لي في عيالي وبصحتي ومالي ohun tí a fẹ́ bára wa sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí ó jẹ́ nǹkan kan eléyìí tó jẹ́ pé kò sí mọ́mọ́ nípa rẹ̀ ó sì jẹ́ ntí máa jẹ́ ìpìlẹ̀ fún apá kan nínú àwọn àjọsìn eléyìí tọ́lọ̀ fi rán nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì jẹ́ nǹkan kan nínú tó mú káwọn mùsùlùmí ó dá yàtọ̀ yàtọ̀ sí àwọn míì tí kìí ṣe mùsùlùmí àbáwọn wo lórí táwọn náà wà lórí ìlànà kan tó dàbí táwọn mùsùlùmí níbi ìmọ́tótó ìmára àìsọ̀bùn ò ní sábà fẹ́ rẹ ní tó dàbí àwọn mùsùlùmí torí ẹ̀ ìmọ́tótó ní èdè lárúbáwá ó máa ń túmọ̀ sí kéèyàn mápá mẹ́sẹ̀ kúrò nínú ẹ̀gbin àti ìdọ̀tí ká mápá mẹ́sẹ̀ kúrò nínú ẹ̀gbin àti ìdọ̀tí bóyá mímára eléyìí tó ní í ṣe pẹ̀lú ètò ṣe rí ká mára ní ìmára tó ṣe fojú rí àbí ká ṣe ìmára ní ìmára tí ò ṣe fojú gani ó túmọ̀ sí pé ìmára pín sọ́nà méjì nínú ṣẹ̀ríà ìmára kan wà tó yẹ pé tá a bá ṣe èèyàn ò rí kó ṣe mára èèyàn ọmọ yìí pé kò sí ìdọ̀tí lára rẹ̀ èèyàn ó sì rí i pé kò sí ìdọ̀tí lára aṣọ rẹ̀ àbí láàyè tó fẹ́ lò sí ṣùgbọ́n ìmára kan tún wà nínú ṣẹ̀ríà tó ṣe pé kò ṣe fojú rí kò ṣe fojú gani èyí túmọ̀ sí pé ìmára pé oríṣi méjì ìmára oríṣi alákọ̀ọ́kọ́ à ń pè ní taharatu zahir ká ṣe ìmára èyí tó hàn nínú ara wa ká ṣe ìmára èyí tó hàn nínú ara wa ká jẹ́ kí ara wa tó hàn síta kó wà ní mímá a máa rí eléyìí ṣe lára ká sálùwàlà ẹni tó bá sálùwàlà gbogbo ẹni tó bá ń wò yóò rí pé ó ó sì máa ń wáyé lára ká wẹ̀ Kafomi wẹ̀ gbogbo eléyìí ìmáratọ́ hàn abẹ́rẹ́ lọ́bọ́ sí lábẹ́rẹ́ ní kárí pé aṣọ wa mọ́ kárí pé ara wa mọ́ àyè ibi tá a wà bóyá fẹ́ sẹ̀sìn bẹ̀ àbá àti ẹ̀sẹ̀sìn bẹ̀ kọ́ nítorí pé Islam ó sọ pé nítorí pé o fẹ́ ṣe sọ̀láàtì láyè kan ìgbà náà ni tí ìtọ̀ bá dà síbẹ̀ kọ́ ọ wá sẹ̀sẹ̀ rí pọ̀ fọ ìtọ̀ yẹn nítorí pé o fẹ́ ṣe sọ̀láàtì ń ìjókòó lásán la fẹ́ jókòó bẹ̀ àbùrọ̀ jókòó sórí ìtọ̀ nítorí pé ààyè ló kọ́kọ́ dọ̀tí náà tẹ́mi bá ti jókòó sí orí ààyè títọ́ ń bẹ ó dájú mi náà di àbìtọ̀ ara mi náà di ntògbétọ̀ dání torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀sìn Islam ó ń fẹ́ ká ní ìmára ìmátótó tó ní í ṣe pẹ̀lú ntàǹfojú rí oríṣi kejì nínú ìmátótó àti ìmára òun náà ni taharatul batin ìmára tó ní í ṣe pẹ̀lú ntàlẹ́fojú lára wa ìmára tó ní í ṣe pẹ̀lú níta lè fojú rí lára wa eléyìí máa ń wáyé lára wípé kéèyàn fọ ọkàn rẹ̀ mọ́ kúrò nínú àwọn àwọn nǹkan tí ò da àwọn tí ò da tó burú kéèyàn fọ ọkàn rẹ̀ mọ́ kúrò níbẹ̀ akramakumullah èèyàn sọ yìí pé òun wẹ̀ òun sì sí àlùwalá kò sí tọ̀ kò sígbẹ́ láàrọ̀ òun walakinnahu mushrik ṣùgbọ́n ọ̀sẹ̀ bọ́ ni yẹn aláǹfààní ìwẹ̀tọ̀wẹ̀ ọlọ́wẹ̀wẹ̀ jánábà lẹ́sà ìdẹ̀tẹ̀fì kí láǹfààní àlùwàlá tó ṣe anta mushrik ọ̀sẹ̀bọ̀niọ́ ò sì mára inú rẹ̀ nígbà tó ṣe pé o gbàgbọ́ wípé ẹlòmínà ń bẹ tá a tún lè máa sìn gẹ́gẹ́ bá a ṣe ń sìn ọlọ́run fa anta mushrik ọgbà pẹ́lú mi ń bẹ tá a tún lè máa pè gẹ́gẹ́ bá a ṣe ń pọ́lọ́n fa anta mushrik ọgbà pẹ́lú mi ń bẹ tá a tún lè máa bẹ̀rù gẹ́gẹ́ bá a ṣe ń bẹ̀rù ọlọ́run fa anta mushrik ẹni tí ò lè fọ ara tiẹ̀ mọ́ kúrò nínú ẹbọ ọ̀sẹ̀ ọ̀ràn kò sì sí irú kàìnkàìn tá a lè lò sí tí irú ìwà báyìí lè kúrò lára èèyàn bẹ́ẹ̀ náà ni ká fọra wa má kúrò nínú ṣíṣe kèfèrí eléyìí ọ̀nbẹ nínú ìmara ká fọra wa má kúrò nínú gbéraga ọ̀nbẹ nínú ìmara nítorí pé ẹni tí gbéraga bá ń dà láàmú ẹ̀gbin bẹ lára rẹ̀ ogun ẹ̀gbin ó sì ní ká fọ̀ dànù bẹ́ẹ̀ náà ni ká ama kúrò nínú jọrọ ẹni lójú kéèyàn máa wọ pé ònìkan ló nírun lórí gbogbo èèyàn yòókù la parí ònìkan ló ríran gbogbo èèyàn yòókù la fọ́jú gbogbo eléyìí ó ń bẹ́ẹ̀ nú ẹ̀gbin tá a gbọ́dọ̀ ama kúrò nínú ẹ̀ bẹ́ẹ̀ náà ni kéta kẹ́nìmẹ́ni tẹ́ńbẹ́lẹ́kún ìlara kórí pé ń da èèyàn gbọ́dọ̀ fọkàn rẹ̀ mọ́ kúrò nínú rúwà báyìí kéèyàn tó jẹ́ ni tó má bẹ́ẹ̀ náà ní kárí mi kò lè ṣe nǹkan torí tọ́lọ́n gbogbo tó bá ṣe nítorí káwọn yóò lè bá rí ni kó lè bá yín ni gbogbo eléyìí náà àrùn ni ìdọ̀tí ni téèyàn gbọ́dọ̀ fọra rẹ̀ mọ́ kúrò nínú rẹ̀. báwo wá la ṣe ṣe báwo la ṣe ṣàfọ̀mọ́ eléyìí ọ̀sì ọ̀ràn kẹ̀kẹ́ ò sí ràn wọ́n ní téèyàn bá ti ní ọ̀kan nínú àwọn ìròyìn burúkú yìí àtòmí ẹni tí ṣírkù ń dà láàmú kí ni ó fi fọ́ ma èmi ń bí yín nù ní ìsèjọba ní ìtọ́ ń bẹ lára kí ni ó fi fọ́ ma débi gbogbo wa mọ̀ omi náà ni òkè tí ṣírkù bá ń bẹ lára èèyàn kí ni ó fi fọ́ ma at-tawhid ẹni tí kúfúrù máa ń bẹ lára rẹ̀ àìgbàgbọ́ kí ni ó fi fọ́ ma al-iman bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé irọ́ ló ń dàn láàmú kí ni ó fi fọ́ ma òdodo ẹni tó jẹ́ pé kárí mi ló ń dùn láàmú kí ni ó fi fọ́ ma al-ikhlas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn olùmọ̀ wọn ni yàtọ̀ sílẹ̀ yìí èèyàn tún wá pọ̀ ní ìmá túbá àti ìmá tọrọ àforíjì ìmá ṣèrántí Ọlọ́run torí pẹ̀lú gbogbo eléyìí èèyàn ó sì jẹ́ ẹrú Ọlọ́run ọba tòótọ́ ẹni tó ṣe pé yọ́ọ́ ní kọ̀kọ̀ yóò sì tún má ní gbangba ẹrú ẹrú tó jẹ́ ẹrú Ọlọ́run báwo ló ṣe yẹ ká wà nígbà tá a bá fẹ́ bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ wọ́n ní tí ẹrú tó bá ṣe àfọ̀mọ́ ntọ́ hàn lára rẹ̀ ó ṣe àfọ̀mọ́ ara ó ṣe àfọ̀mọ́ aṣọ ó ṣe àfọ̀mọ́ ààyè pẹ̀lú omi ṣùgbọ́n kọ̀kọ́ rẹ̀ ó ṣàfọ̀mọ́ rẹ̀ pẹ̀lú tawhid ó ṣàfọ̀mọ́ rẹ̀ pẹ̀lú iman ntọ́ dájú ni pé ẹ̀mí èèyàn máa di ẹ̀mí tọ́ máa torí pé ní gbangba kò sẹ́gbìn ní kọ̀kọ̀ kò sí ń tọ́ta kó tọ́lọ̀ ẹ̀mí èèyàn yóò di inú èèyàn ó di ti ń dùn ọkàn èèyàn yóò di tó jí pépé èèyàn wà á dẹni tó ṣe pé ìpalẹ̀ mọ́tò pé ti ń bẹ fún un láti bọ́ lọ́wọ́n bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ nítorí pé àwọ̀ téèyàn ní nìsín àwọ̀ tó rẹwà jù ni kò sẹ́gbin lára kò sì sí dọ̀tí lọ́kàn téèyàn bá ti wá ṣe bẹ́ẹ̀ èèyàn dẹni tó ṣe wípé àyè tó wà àyè tó má ni òun gangan fúnra ara rẹ̀ ẹni tó má ni eléyìí yọ sọyàn dẹni tó ti múra sẹpẹ́ ní àyè àti bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ eléyìí tí máa jẹ́ ká bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run eléyìí ló mú kí al-iman kí at-tahara kó jẹ́ iman eléyìí ló mú kí ìmára kó ìdajì ìgbàgbọ́ òdodo ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbul mutatahhirin ọlọ́run nífẹ̀ẹ́ sí àwọn ẹni tí máa túbá lọ́pọ̀lọpọ̀ ó sì nífẹ̀ẹ́ sí àwọn ẹni tó máa ṣèmára kọ́lọ́n ọba kó ṣèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó máa túbá kó ṣèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó máa ṣèmára ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abu Malik al-Ash'ari radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa alihi wa sallam at-tahuru shatrul iman ṣíṣe ìmára ìdajì ìgbàgbọ́ òdodo lọ́jọ́ o eléyìí túmọ̀ sí pé nínú ìgbàgbọ́ òdodo ìníkárí mùsùlùmí kó mójútó ìmára nínú ìgbàgbọ́ òdodo ó náà níkárí pé mùsùlùmí kó máa fi ọ̀bùn kó máa fi ṣe fáàrí tó báwo la ṣe lọ lálàáfíà lára wa àti nínú ẹ̀mí wa a rí i pé ọlọ́run ọba ó dá wa látara ara àti ẹ̀mí látara ara àti ẹ̀mí يا خادم الجسم كم تشقى لخدمته أتطلب الربح مما فيه خسران انهض إلى الروح واستقمل فضائله إنك بالروح لا بالجسم إنسان أول ما واني و ìwọ tó أراري pé ara rẹ ara rẹ náà lọ́ọ́ máa tọ́jú ó tọ́jú rẹ̀ pẹ̀lú o tún tọ́jú rẹ̀ pẹ̀lú kọ́ ọwọ́sọ tí oníjó tutù mú ọ ọ tọ́jú rẹ̀ pẹ̀lú aṣọ tí oníjó orú mú ọ wọ́n ní wàhálà tó ń ṣe lórí àti ara rẹ̀ ó ti pọ̀ jù kí ló dé tó ṣe pé èrè ń jẹ ni wọ́n ń wá lára ń tó ṣe pé èyàn jèrè ń bẹ̀ ẹni tó bá pẹ̀mí ti tó ṣe para nìkan ló mójútó èrè kí ló fẹ́ jẹ wọ́n ní dìde kú tọ́jú ẹ̀mí rẹ̀ wá ọ̀nà láti pé àwọn àṣelọ́lẹ̀ ẹ̀mí rẹ̀ fẹ́mi rẹ̀ nítorí pé ẹ̀mí lọ́sọ̀ọ́ déyàn kìí sara lásán lọ́sọ̀ọ́ déyàn nítorí pé níjọ́ téèyàn bá kú arábọ́rọ́ gidi láàrin ńlẹ̀ wọ́n sì ló ti kú a jẹ́ pé ẹ̀mí ló ń bẹ lára rẹ̀ ni wọ́n fi sọ pé ni ara wa àti ẹ̀mí wa ló ń jẹ́ àwa tá a bá sì ara wa a rí ara yìí ìdọ̀tí máa pèsè oríṣi ọ̀nà méjì ni ara ìdọ̀tí máa bẹ lára láti inú wa ìdọ̀tí a máa yọ sára láti inú wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé bá wẹ̀ jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ jáde kúrò nínú léyìn ẹ rí i pé bá tún padà lọ wẹ̀ tẹ́ ẹ sì kàìnkàìn àti tẹ́ ẹ omi tí ó jáde lẹ́yìn lákọ̀ọ́kọ́ ẹ tún ṣàkíyèsí pé dọ̀tí mi jáde mi agbára eruku kan kù sí mi lórí wá ní ìdọ̀tí tó ń tinú jáde ni òun náà lòógùn òógùn tó ń jáde lára wa yẹn ìdọ̀tí ni eléyìí tó ń tinú ara jáde tọ́lọ́wọ́n bá ń bá wa mú jáde nítorí ká lè bá a lálàáfíà bákan náà ìdọ̀tí a máa wà lára wa láti òde ìdọ̀tí tó ń tòde bọ́ sí wa lára òun náà ni ìdọ̀tí gẹ́gẹ́ bí eruku gẹ́gẹ́ bí eruku tó ṣe pé àìjáde leruku òkú sí wa lára irú àwọn ìdọ̀tí àti tó ń tara jáde àti ètò ń kù sí wa gbòde méjèèjì báwo la ṣe lè bọ́ lọ́dọ̀ rẹ̀ ọ̀nà tá a lè gbà bọ́ lọ́wọ́ àwọn àdọ̀tí wọ̀nyí ọ̀nà ni ká máa wẹ̀ ọ̀nà ni kéèyàn ọmọ mójútó pòun ń wẹ̀ téèyàn bá ti ń wẹ̀ pẹ̀lú ògo ọlọ́run yóò rí i pé aró ohun ìdọ̀tí ń dínkù ń bẹ̀ á lè yàyàn yàdọ̀tí ṣùgbọ́n nígbà téèyàn bá ti ń wẹ̀ ìdọ̀tí ó máa dínkù lára ẹ̀mí wọn kọ́ ọ̀nà méjì ni nǹkan ti máa sẹ̀mí náà ń tiẹ̀ ọ̀nà méjì ni nǹkan ti máa ń ṣe ẹ̀mí náà ní tiẹ̀ nínú rẹ̀ òun ni àwọn àárẹ̀ tí máa ń ṣèyàn nínú ọkàn àárẹ̀ ọkàn ó máa ń kó bẹ́ẹ̀ mì nínú àwọn àárẹ̀ ọkàn náà ni tá sọ síwájú gẹ́gẹ́ bí ìlara tó o bá ti rí tó dáa fún ọmọlàkejì rẹ ọkàn tí ó gbọgbẹ́ inú rẹ̀ mú ọ mú ọ bí ẹni tó fẹ́ lọ forí pé nítorí fẹ́ lómi ṣé ń tiẹ̀ náà fún ẹ ìgbà tó ṣe pé ọlọ́wọ́n gbogbo alẹ́ oníkálukú lọ́lọ́wọ́ bá ń fún tiẹ̀ kí wọ́n á ló dé tó fi jẹ́ pé ńgbà tó bá ti da fẹ́nìkan bíbàjẹ́ lọ́kàn tiẹ̀ máa bàjẹ́ rúru lọ́kàn tiẹ̀ máa ru ọ̀dájú wípé ẹni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn àrùn ọkàn ń bẹ fún un alhassad eléyìí ń bẹ nínú àwọn nǹkan tí máa ń ṣèyàn bẹ́ẹ̀ náà ni alkebir ẹni tó ṣe pé onímọ́tómọ́tó ni ẹni tó ṣe pé onímọ́tómọ́tó ni onígbéraga ọ̀kan nínú àrùn ọkàn ni nínú nǹkan tí máa ń ṣe wánu ó sì ń bẹ́ẹ̀ nínú tí máa jẹ́ kí nǹkan ṣe wá nínú ẹ̀mí wa ohun táwa gangan fúnra ara wa tá à ń fọwọ́ ara wa fà ẹ̀ṣẹ̀ tá à ń fọwọ́ ara wa dá ẹ̀ṣẹ̀ tá à ń fọwọ́ ara wa dá a máa kó bẹ́ẹ̀ mi wa a máa kó bẹ́ẹ̀ mi wa gẹ́gẹ́ bí alábòsí èèyàn ẹni tí ń ṣàbòsí fáwọn èèyàn àkóbá ló ń ṣe fẹ́mi rẹ̀ ọmọ ẹ̀tọ́ lẹ́tọ́ ẹnìkan ọwọ́ agbèfẹ́ lomi àbòsí ni wọ́n ń pelé yìí yóò kó bẹ́ẹ̀ mi rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó ń ṣe zina àkóbá ló ń fà fẹ́mi rẹ̀ àti àwọn ọ̀wọ́ ọ̀daràn gbogbo àkóbá ló ń fàfẹ́mi rẹ ọ̀nà wo la wà lè gbà bọ́ lọ́wọ́ àwọn nǹkan tí máa ṣe ẹ̀mí yìí náà a ní nǹkan máa ṣe ẹ̀mí gbára àrùn tí máa bẹ nínú ọkàn nǹkan sì máa ṣe ẹ̀mí gbára àwọn ẹ̀ṣẹ̀ tá à ń fọ ara wa dá ọ̀nà wo la fi lè bọ́ lọ́wọ́ eléyìí ọ̀nà tá a fi lè bọ́ lọ́wọ́ rẹ̀ òun ni al-iktharu min at-tawbati wal-istighfar ní mímá túbá ká ní mímá tọrọ àforíjìn torí pé ẹni tó bá ti ń túbá ọlọ́run ọba yóò máa gba ìtúbà rẹ̀ ẹni tó bá ti ń tọrọ àforíjìn ọlọ́run ọba yóò máa foríjìn ká sì gbìyànjú láti rí i pé àwọn àwà burúkú ti ń bẹ nínú ọkàn wa yẹn àfi dáadáa rọ́pò rẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó wà nínú wa tí ò ní ìwà burúkú nínú ọkàn rẹ̀ torí pé àwa kì ṣe màláìkà èèyàn lọ́lọ́run ọba dá wa a máa sẹ́lọ̀n a sì máa tọrọ àforíjìn eléyìí ní túmọ̀ sí pa dáa àmọ́ kọ́ ọmọ sẹ́lọ̀n kọ́ ọmọ tọrọ àforíjìn ó túmọ̀ sí pé èèyàn lásán ni ọ́ èèyàn burúkú lásán ni ọ́ báwo ló ṣe fẹ́ kọ́rọ̀ rẹ̀ jẹ́ níjọ́ tí ikú bá palẹ̀ rẹ̀ mọ́ kúrò nílé ayé ẹ jẹ́ ká lọ mọ̀ wípé ìmára ọ̀nbẹ nínú ẹwà ẹ̀sìn islam eléyìí tí ẹ̀sìn islam tó mú wá fún wa eléyìí tó sì jẹ́ ọ̀ràn yẹn lórí èmi pẹ̀lú rẹ kárí pa àmójútó wáyé o ìmára nínú ẹ̀sìn islam ó máa ń wáyé gbára pé ká lo omi ló fi jẹ́ pé mùsùlùmí kì í fomi ṣeré mùsùlùmí kì í lomi ńlòkulò mùsùlùmí máa mójútó mi gbogbo ibi tí mùsùlùmí bá wà láyé ọkàn rẹ̀ ò ní balẹ̀ ṣáájú kó di koríko mi débẹ̀ nítorí pé omi láàlò láti fi ṣe àwọn ìmára eléyìí tẹ̀sìn Islam tó mú wa fún wa wáyé o tá a bá fẹ́ gbé ẹ̀gbin kúrò lára wa omi la lò tá a bá fẹ́ gbé ìdọ̀tí kúrò lára wa omi náà la lò ẹ̀gbin tá a bá fẹ́ gbé kúrò lára wa ó máa ń wáyé gbarapa àsàlùwàlá ó sì máa ń wáyé gbarapa àwẹ̀ ẹni tó fẹ́ gbé ẹ̀gbin kúrò lára èyí tí a máa fàlùwàlá gbé kúrò lára àlùwàlá tí wọ́n á máa ṣèyàn omi náà máa fi ṣe tí ò bá sómi àlùwàlá ò lè ṣeé bákan náà afẹ́ gbé ẹ̀gbin kúrò lára eléyìí tí jánábà bí àbí èyí tí nǹkan oṣù bí àbí èyí tí ẹ̀jẹ̀ bí máa bí kí látún fi gbóná kúrò lára omi la fi gbé kúrò lára eléyìí túmọ̀ sí pé nínú òfin ẹ̀sìn Islam omi pàtàkì púpọ̀ wáyé o ìdọ̀tí ni ó ń bẹ lára aṣọ wa ó ń bẹ lára wa ó ń bẹ láyè wa omi náà la fi gbé kúrò ẹni tó jẹ́ pé ìtọ̀ ń bẹ ní àyè ibi tó fẹ́ lò sí omi ni ó lò ẹni tó jẹ́ pé ẹ̀gbin ń bẹ lára aṣọ rẹ̀ omi ni ó lò ẹnjọ́ pé ẹ̀mí ń bẹ ẹ̀gbin ń bẹ lára rẹ̀ omi ló náà lò lárúbá kan wọnú mọ́sálásí anabi muhammed sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan lọ́ba wáyé ibì kan tó jìnnà díẹ̀ nínú mọ́sálásí lọ́ba bọ́ sókòtò ní bá ń tọ̀ ń bẹ̀ àwọn sọ̀hábà bá kígbe máa kí ni sọ sẹ́nu mọ́sálásí lọ́mọ tọ́ sí ni anabi ni la tuzrimu ẹ má ṣe tọ̀ máa ń di ẹ má ṣe tọ̀ máa pé ń tọ̀ sínú mọ́sálásí torí tọ̀tí ń tọ̀ sínú mọ́ṣáláṣí ó ní ta lè ṣe sí àmọ́ tẹ́ ẹ bá ṣètò mọ́ndì tó bá di àárẹ̀ ńkọ́ tó bá di àárẹ̀ ńlá ńkọ́ tó sì pa ṣẹ̀ṣẹ̀ máa wóògùn fún nígbà tí ọkùnrin yìí tọ̀ tán anábì ni ahriqu alayhi dhanuban minal ma' ẹ da omi bọ́kẹ́tì ńlá kan ẹ lùtọ̀ rẹ̀ ẹ omi bọ́kẹ́tì ńlá kan ẹ lùtọ̀ rẹ̀ eléyìí túmọ̀ sí pé ní tí ẹ̀gbin tó bá ń bẹ láyé ibi tá à ń lò sí kí láwọn máa fi fọ́ ma omi náà ni bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alayhi wa sallam wọ́n gbé ọmọdékùnrin wá fún ọmọdékùnrin yóò tí ì máa jẹun ìgbà tí wọ́n gbé fún anabi sallallahu alayhi wa sallam ọmọ tọ̀sí anabi lára anabi náà bá ń wọ́n mi nígbà tí anabi gbomi anabi ń wọ́n omi sí ara àtọ̀ yìí wọ́n tún gbé ọmọdébìnrin kan fún anabi nígbà kan ìgbà tí ọmọbìnrin yìí tó dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam òun náà tọ̀sí anabi sallallahu alayhi wa sallam lára anabi náà bá ń wọ́n mi anabi mọ́ mi ó fi fọ aṣọ yìí dáadáa ọwọ́ àfún ẹ rí i pé nígbà tẹ́gbìn bọ́ sára aṣọ kí ni wọ́n ṣe wọ́n fọ̀ bẹ́ẹ̀ náà ni asma binti abi bakr radiyallahu anha obi anabi wa muhammad sallallahu alayhi wa sallam léèrè ó ní a kì í ṣe é mà tí ẹ jẹ nǹkan oṣù tó bá yí obìnrin lásán kí ni kó ṣe sí anabi ni kó fọ̀ dáadáa kó fún dáadáa kó wá fomi sínú kó fọ̀ dáadáa nígbà tó bá fọ̀ dáadáa kó fún dáadáa kó fomi sínú kó wá fún kọ́sà eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn islam kò fààyè gba nǹkan tí ó sì bákan náà a rí i ara wa ara wa tá a bá yàgbẹ́ kíláàsì á tá a bá tọ̀ kíláàsì á wọn á ní ẹnìkan masha allah láti fi ọdún mẹ́ta tó ti ń yàgbẹ́ ńlẹ̀ yìí kéénù dí kéé tà bá ọdún mẹ́ta a'udhu billah wọ́n sì ní mùsùlùmí mùsùlùmí irú èwo wọ́n sì tún nílé máàmù ni sẹ́wọ̀n kọ́ alálìjànú nù torí ajẹ́ pé mẹ́jẹ̀mú tó ti bá alìjànú dá látijọ́ tó ti sign contract òní pé tó sọ́ọ́lé wa anta tahmilu fika najasa wàá máa ṣe sọláàt pẹ̀lú ẹ̀gbìn irú wọn wà ọlọ́mọdé àríwá àdánwò lè má mú bá wọn tẹ́ pé contract tó ń ti sign yẹn yọ́ọ́ máa fi sọláàt àwọn èèyàn ṣòfò àmọ́ ńgbà tẹ́ yan ọmọ ẹ̀yìn ò ní mùṣkílà lọ́dọ̀ ọlọ torí de eléyìí báyìí omi pàtàkì púpọ̀ jama láti fi ṣe ìmára tí wọ́n bá wá bí wá léèrè pé ọ̀nà mélòó ni lomi pín sí gan nínú ṣẹ̀ríyà nítorí pé ìmára la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ omi náà láti máa fi ṣe lọ́dọ̀ àwọn malikiya imaamu malik rahimahullah àwọn lómi pín sí oríṣi ọ̀nà mẹ́ta omi pín sí oríṣi mẹ́ta sẹ́mi pómi wà tó ṣe pọ́ mọ́ kò sẹ́gbin lára rẹ̀ kò sì sí ìdọ̀tí lára rẹ̀ kò sẹ́gbin lára rẹ̀ kò sí ìdọ̀tí lára rẹ̀ gẹ́gẹ́ bí omi òjò ti ń rọ̀ omi òjò ọmọ púpọ̀ kò sẹ́gbin lára rẹ̀ kò sí ìdọ̀tí lára rẹ̀ gẹ́gẹ́ bí omi òkun ó púpọ̀ kò sẹ́gbin lára rẹ̀ kò sí dọ̀tí lára rẹ̀ torí bọ́lọ̀ ń ṣe dá lọ́wọ́ bákan náà omi kànga kò sẹ́gbin lára rẹ̀ kò sí dọ̀tí lára rẹ̀ bọ́lọ̀ ń ṣe dá lọ́wọ́ omi akérèmọ́bù odò tó ń sàn omi tó mánì tó lè tó lè fọ nǹkan míì mà torí kò sẹ́gbin lára rẹ̀ kò sí dọ̀tí lára rẹ̀ ajẹ́pọ̀lìsì omi alákọ̀ọ́kọ́ á pè ní almaa utahur omi tó má tó sì lè fọ nǹkan míì mà. òun má fúnra ara rẹ̀ ó sì lè fọ nǹkan míì ma torí ẹnìkan á ń béèrè pé sẹ́múlẹ̀ fún mi òjò sàlùwàlà ẹ̀yin náà máa wò pé irú béèrè wo nìyẹn ẹ jọ fún mi kànga sàlùwàlà irú béèrè wo nìyẹn sẹ́múlẹ̀ fún mi odò yìí gbogbo owó ṣe máa sọnù torí pé kíni a ti mọ̀ pé tó ń mani tó sì lè fọ nǹkan míì ma ó nídìí láti máa ṣèbéèrè nípa aru eléyìí ok àwa gbómi omi yẹn omi òjò ní tẹ́lẹ̀ àti wá sè omi yìí wá ti di omi tó gbóná omi yìí tún ti lọ́wọ́ọ́rọ́ ṣé gbígbé gbóná tá a gbé gbóná ó sọ di nǹkan míì àbí bó ṣe wà tẹ́lẹ̀ náà ló bó ti ṣe wà tẹ́lẹ̀ náà ló lópin ìgbà tí ò bá ti jẹ́ pé àwọn ìgbẹ́ gbígbẹ ńlá fi dáná tó bá pé ìgbẹ́ tó ti gbẹ ìgbẹ́ èèyàn tó ti gbẹ la fi dáná sẹ́mi pé kò sí bẹ́ẹ̀ ṣe fìgbẹ́ dáná tínú ó fi kò tí èéfín ìgbẹ́yùn tí ò ní ṣe kí ni tí ò ní wọnú omi o tí èéfín bá sì ti wọnú omi òun náà dara omi a sì mọ̀ pé èéfín ìgbẹ́ ni torí ẹ̀ tó bá jẹ́ pé oyin tó dáa la fi gbómi yẹn kaná kò sí lápá lára omi yẹn ajẹ́kómi yẹn ńkọ́ lórí bọ́ọ̀lù ṣe náà lọ́wọ́ ṣùgbọ́n mi yẹn gbóná abada mílìkì sí mílìkì tá a dà sínú omi yẹn a Si ada pẹtrol sí ṣé omi yẹn ṣèṣì ń bẹ lórí pọ́ mọ́ ó lè fọ nǹkan míì mà rárá o ọmọ ṣùgbọ́n kò lágbára láti fọ nǹkan míì màmá torí kíni ó ti domi milk ó ti domi kerosene ó ti domi petrol ó ti domi ọṣẹ so eléyìí wọ́n ń pè ní alma'u tahir omi tó mọ́ ṣùgbọ́n tí ò lè fọ nǹkan míì akramakumullah agbomi kalẹ̀ omi ojo ni ẹnìkan kan deni lọ́ba tọ̀sí àṣeyìn rírojú rẹ pé omi yìí ti domi tọ̀ akramakumullah agbomi kalẹ̀ ẹnìkan bá yàgbẹ́ sí ṣé àwọn omi yún ṣé wọ́n dàbí omi tí mílíkì dà sí wọn dàbí èyí tí kerosene dà sí wọn dàbí èyí tí pẹtrólù dà sí ìtọ̀ àti gbẹ́ kò má ajẹpẹlẹ yìí wọn ń pè ní alma'un najis omi tó jẹ gbin omi tó jẹ ẹ̀gbin mo fẹ́ ṣàlùwàlá mo sì fẹ́ wẹ̀ mo fẹ́ wẹ̀wẹ̀ janaba mo fẹ́ wẹ̀wẹ̀ haid mo fẹ́ wẹ̀wẹ̀ nifas èwo nínú àwọn oríṣi omi mẹ́ta yẹn la lè lò fáwọn nǹkan wọ̀nyí báyìí oríṣi alákọ̀ọ́kọ́ ni omi tí wọ́n pè ní alma'u at omi tó máa tó lè fọ nǹkan míì torí pé ọlọ́run sọ pé wa anzalna minas samai ma'an tahura omi tó mọ́ tó lè fọ nǹkan míì má la sọ̀kalẹ̀ fún yín láti sánmà èyí túmọ̀ sí pé àmọ́ wa sọ omi tá a fẹ́ fi ṣàlùwàlá sí omi yìí mọ́ ó lè fọ nǹkan míì má ó la lè fi ṣàlùwàlá sómi yìí mọ́ ó lè fọ nǹkan míì má la lè fi wẹ̀wẹ̀ jánábà la lè fi wẹ̀wẹ̀ haid la lè fi wẹ̀ nífàs omi tá a gbé kalẹ̀ òróró ni lójú rẹ̀ omi yìí mọ́ ṣùgbọ́n òróró yìí ò ní jẹ́ kó lè ṣe kínni kó lè fọ nǹkan míì mà á gbé omi kalẹ̀ ọṣẹ ní nínú rẹ̀ omi yìí má ṣùgbọ́n ọṣẹ yìí ńkọ́ kò ní jẹ́ kó lè fọ nǹkan míì mà sáwa lè lóru rẹ̀ fálùwàlà rárá o sáà lè lóru rẹ̀ fún ẹ̀já nábà rárá o ok ọmọ tọ́ọ̀lẹ̀ sáà lè fi irú rẹ̀ fọtọ́yún ọmọ tọ́ọ̀lẹ̀ omi ọṣẹ sáà lè fi fọlẹ̀ alẹ́ fi fọlẹ̀ àárítọ̀ mọ́ ṣùgbọ́n ìtọ́sí wà ń bẹ nídàájọ́ torí pé omi tá a fi fọ kìí somi tó ṣe kí ni tó lè fọ nǹkan ni ló tọ́lé ńgbà tó wá tọ́lé wọ́n wá mú omi ọṣẹ wọ́n fi fọ aṣọ di sin ìtọ̀ yẹn ò tí kò mbẹ̀ ìgbà wo tó kò omi tó mọ́ tó lè fọ nǹkan míì àìjẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé ló gbé wa omi kìí somi tó ọmọ tó lè fọ nǹkan mi ọmọ fúnra rẹ̀ ṣùgbọ́n kò lágbára láti fọ nǹkan mi mà àjẹ́ pé tí ẹ̀gbin bá ń bẹ lára sọ ọṣẹ tá a fi fọ yẹn kò fọ mọ́ ọkàn mú wa má rí ìgbẹ́ yẹn wá ni ṣùgbọ́n ní pàápàá ó dìgbà tá a bá tó fomi tó ọmọ tó lè fọ nǹkan mi sìn ìgbà náà ni ó tó jẹ́ pé gbìyànjú kọ́ ó kú lára rẹ̀ ọ̀dà omi tọ́sẹ̀ wa ń omi tó roro ń bẹ ń bẹ omi tí yọ ń bẹ ń bẹ omi tó ṣe pépo ń bẹ ń bẹ omi tó ṣe pé kerosene ń bẹ ń bẹ kí la lè lò ó fún ẹni ká má fi sàlùwàlà ẹni ká má fi wẹ̀wẹ̀ jánaba ẹni ká má fi wẹ̀wẹ̀ haid ẹni ká má fi wẹ̀wẹ̀ nifas kí wọn la lè lò ó fún a lò ó fi fọṣọ a lò ó fi dáná èyí tó bá ṣe dáná kì í kí wọn fún mi ọṣẹ dáná o tó bá jẹ́ pé omi òróró ni òróró lọ́dà sí a lè fi dáná omi tíì kò sí tó burú pé kò fi ro kà ìgbà tí o bá ti jẹ́ pé bóyá ọ àwọn agbọ́ ṣúgà nù ọkà tó o ti fi ṣúgà sí so gbogbo eléyìí a lè lò fún nǹkan tó jẹ́ àṣà wa àṣà ojoojúmọ́ kò sí tó burú bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n mi ẹ̀gbin akaramakomola omi ìtọ̀ omi ìgbẹ́ kọ̀tọ́ ká fi sàlùwàlà kọ̀tọ́ ká fi wẹ̀ jánábà kọ̀tọ́ ká fi wẹ̀ ọ̀kan nínú àwọn ọ̀wẹ̀ tẹ́sán islam mu wa kọ́ wa lọ fẹ́ wẹ̀wẹ̀ júmọ́ àmọ́ omi ìtọ̀ ló fi wẹ̀ omi ìtọ̀ báwo. bákan náà kọ̀tọ́ ká tún lóru rẹ̀ láti fi dáná kọ̀tọ́ ká fi fọṣọ kọ̀tọ́ ká fi fọlẹ̀ so àti rí pé oríṣi mélòó lomi pín sí báyìí nísìn oríṣi mẹ́ta èyí táwọn ọmọ target tá a bá fẹ́ sàlùwàlà tá a bá fẹ́ wẹ jánaba ó náà ní pé ṣé omi yìí máa ń tọ̀hóòr ni omi tó mọ́ tó lè fọ nǹkan mi mà àbí òrí bẹ́ẹ̀ bóòlù àṣẹ wa dà mọ́ bá a ṣe dà mọ́ ni àmì mẹ́ta yìí ká dì mọ́ omi tó mọ́ tó lè fọ nǹkan mi mà náà lomi tó ṣe pé àwọ̀ rẹ̀ ò yí padà kọ́lọ̀ rẹ̀ ò yí padà àkọ́kọ́ nù sáyìn kejì òun náà ni kóòrùn rẹ kó má padà sáyìn ẹlẹ́kẹta kí títọ́wò rẹ̀ kó má padà tá a bá ti rí sáyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọ̀ rẹ̀ ò yí padà òórùn ò yí a pé omi wo ma ma'un tahur ọ̀dà afẹ́fẹ́ omi omi òkun ṣé òórùn rẹ̀ ò yí padà èmi ń nù sómi òkun ò yí padà. ó yi padà náà òórùn òórùn rẹ̀ ẹ̀rí pé omi òkun máa ń rùn yàtọ̀ sí báwọn omi ṣe máa ń rùn títọ́wò rẹ̀ ńkọ́ ó so nǹkan méjì yìí báyìí àti yi yí padà títọ́wò rẹ̀ yí padà òórùn rẹ̀ kọ́lọ̀ rẹ̀ ńkọ́ tabani kọ́lọ̀ rẹ̀ bó ṣe wà sọ́wọ́ mi òkun sọ́tọ́ka allah a sì ti mọ̀ pé lẹ́kọ̀ọ́ ń bì òkun wà tá a lè fi sàlùwàlà àbá a lè fi sàlùwàlà. ẹ dá mi lọ àti ní àti ní kọ̀ǹdíṣàn mẹ́ta <laughs> wọ́n nítorí pé títọ́wò rẹ ti yí padà a lè fi sàlùwàlà ọ̀dà séèyàn ló yí padà ni àbí bọ́lọ̀ ń ṣe dá nǹkan rẹ̀ àjẹpẹ́ nǹkan kan ò sẹ́nu bọ́lọ̀ ń ṣe dá nǹkan rẹ̀ nu a lè lò ó àwọn agbómi kalẹ̀ aláfẹ́ fi jómi òkun nínú sẹ̀ríyà àwọn sọ yìí pé omi òkun yẹn àtòun àti iyọ̀ àjọṣepọ̀ kan wà láàrin wọn wọ́n ń pè ní alaqatul mujawara wọ́n múlétira wọn ni ìmúlétira ẹni kò mú kókó bómi nítorí pé Ọlọ́run dá wọn papọ̀ ni kò kó bómi ṣùgbọ́n èyí tẹ̀yìn múyọ̀ fúnra ara yín tẹ̀ dá lómi wọ́n ní alaqatul mukhalata àjọṣepọ̀ pàrópọ̀ ni ẹ̀yin lẹ ròpọ̀ àjọṣepọ̀ pàrópọ̀ nǹkan ọ̀bọ̀mí jẹ́ omi tí ojú oró lé lórí rẹ̀ ọsọ omi di aláwọ̀ ewé sáà lè fi sàlùwàlá àbá lè fi sàlùwàlá torí bọ́lá ń ṣe kí ni bó ṣe dá wọn pọ̀ nu àwa náà wá kó ojú oró adadu omi pé ebi bá kàn náà ni sálẹ́bí sálọ ala àlẹ́bí sálọ ala torí pé léyìí báyìí wọ́n lọ sọ ló so wọ́n pọ̀ ọlọ́run ò so àwọn eléyìí pọ̀ kankan wa omi rẹ̀ ọdẹ aláwọ̀ cream sálẹ́bí sálọ ala àbá àlẹ́bí sálọ ala torí bá lọ́n ṣe ṣe kínú bó ṣe dá nǹkan rẹ̀ nù ẹ̀yin náà wàá mọ̀ mọ̀ mọ̀ mọ̀ ẹ̀ sálọ ala àbá àlẹ́bí sálọ ala ẹ̀ ẹ̀ rò dáadáa o àmú àmà àdá lomi sá alẹ́ fi sàlù àlá àbá alẹ́ fi sàlù àlá alẹ́ fi sàlù àlá jẹ̀mọ́ ibo lomi ti ń jáde. ayiwa <laughs> eléyìí ẹ bá jẹ́ pé ilẹ̀ dàmọ́ lomi kò bómi jẹ́ nítorí pé ẹ lè ya ìpè àtomi láéláé so eléyìí jẹ́ báwọn ajẹ́ pé bá sì máa dómi mà sáwọ̀ rẹ̀ yí padà sóòrùn rẹ̀ yí padà sétítọ́wò rẹ̀ yí padà aha wọn kà gbomi wá fún yín pé kẹfì sálọ alá ni bẹ́ẹ̀ sì fi sẹ́nu lẹ bá rí kerosene a'udhu billah bó lẹsẹ da kerosene sọnù mi ah ibo mi náà gbogbo ẹ ẹfi sa ẹfi sálọ alá sa a ah, a lè fi sálọ alá torí pé lẹ́yìn ńkọ́ kí ló ti yí padà títọ́wò rẹ ti yí padà tẹ́lẹ̀ yìí jẹ́ oríṣi omi tó wà nínú sharia ẹ̀sìn islam tẹ́lẹ̀ yìí bá yé wa omi yìí ìtọ̀ wà nù rẹ̀ ó dá wa lójú pé ìtọ̀ sínú rẹ̀ ṣùgbọ́n a rí pé àwọ̀ rẹ̀ yí padà òórùn rẹ̀ ò yí padà títọ́wò rẹ̀ ò yí padà tá a lè lo àbá lè lo fálùwàlà ó dá wa lójú pé tọ̀ kan sínú ẹ̀ ṣùgbọ́n ìtọ̀ yìí ò yí àwọ̀ rẹ̀ padà kò yí òórùn rẹ̀ padà kò yí títọ́wò rẹ̀ padà tá a lè lo àbá lè lo a lè lo dáadáa ya jẹ̀mọ́ a lè lo dáadáa kí ló dé tẹ̀ lè lo a ti sọ fún yín pé ntẹ́ mọ̀ fi dá a mọ̀ nù sáwọ̀ rẹ̀ yí padà sóòórùn rẹ̀ yí padà ṣé títọ́wò rẹ̀ yí padà kò yí padà àìmọye tẹ́ ẹ ti lò àìmọye tọ́ ẹ pé ìtọ́kán sínú dúrọ́ọ̀mù ẹ àmọ́ ẹgbẹ́ bá ní wá tán kò sí tó sómi ẹ dákun ẹ máa lómi so nítorí pé kò yí padà ní títọ́wò kò yí padà lóòrùn kò yí padà láàdùn kí wọ́n á ní tó kù kò sí tó kù ìgbà wo láti wí pé ìtọ́ ń bẹ́ẹ̀ tó bá yí òórùn rẹ̀ padà ó yí títọ́wò rẹ̀ padà ó tún yí kọ́lọ̀ rẹ̀ padà ìgbà náà látọ̀ ìpè ìtọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ akramakumullah ó do ní bíbà yẹn àwọn èèyàn máa yí àgbẹ̀ bẹ̀ ṣùgbọ́n dò yẹn ń sàn lọ ń sàn lọ ń sàn lọ ń sàn lọ kéé dúró sọ àlefomi rẹ̀ sàlùwà lábà àlefi sàlùwà lá ń tọ̀ sí wọ́n ń yàgbẹ́ sí àlefisẹ́ àbá àlefisẹ́ torí pé kíni omi yẹn ń renew ara rẹ̀ always aha àlefi sàlùwà lá tó bá jẹ́ báyìí a jẹ́ pé lẹ́yìn eléyìí mò ń ṣeyè méjì kó mi yìí ọmọ àbí ọmọ kí lẹ́ ṣe ẹni tí bá ń ṣeyè méjì nípa kó mi má àbí ọmọ kí ni ó ṣe á lò nítorí pé al-aslu tahara al-aslu at-tahara eléyìí tó fi mú wa ni pé omi yọ wà mímọ́ náà ni títí tó fi dá wa lójú pé ẹ̀gbin ti yí padà sẹ́mi pé iyèméjì làwa ń ṣe òfin ṣẹ̀ríà sọ pé al la yazulu bishak gbogbo ntọ́ bá dájú iyèméjì kò lè yí padà lápèjúwe ó dá mi lójú pé lágbájá ó jẹ mí lówó àmọ́ mò ń ṣe iyèméjì pọ̀ jẹ mí lówó sọ jẹ mí lówó àbí ó jẹ mí lówó aha torí pé aliyakinu la yazulu bishak gbogbo ntọ́ bá jẹ́ pé sẹ́tẹ́ǹtì ló fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ doubt kò lè mú kúrò àfi ká tún rí sẹ́tẹ́ǹtì bíi tiẹ̀ náà ó dá mi lójú pé ìyàwó mi mi ń kọ́lẹ̀ àmọ́ mo máa ń ṣe yìí ṣe é ṣe pé ṣe é ṣe pé a sọ pé al-aslu adamu talaq ntọ́ dájú nípa ọ̀kọ́lẹ̀ dákun lè ṣètọ́ nípò lọ́kàn rẹ torí pé al-yaqinu la yazulu bi-shakk gbogbo ntọ́ bá dájú iyèméjì ńkọ́ kò lè tì dànù bẹ́ẹ̀ náà ni ó dá mi lójú pé mi yìí má mo máa ń ṣe iyèméjì pé sómi <laughs> yìí kò sí nǹkan kan máa ṣàlùwà láǹṣó torí pé al-yaqinu la yazulu bishak gbogbo tó bá yẹ pé a mà dájú wípé lórí báyìí ló ṣe wà iyèméjì ńkọ́ kò lè ti dànù tọ wáyé o ṣé gbogbo abọ́lá lè lò láti da omi àlọ́ àlásí ṣé gbogbo abọ́ lè lò láti dá mi àlọ́ aláṣẹ àbí èké ṣe gbogbo abọ́ tó bá jẹ́ pé ké wọ́n fi ṣe sáà lè lò tó bá sì páyọ́ ni wọ́n fi ṣe sáà lè lò tó bá pé irin wọ́n fi ṣe sálẹ̀ lò ó tó bá pé gold wọ́n fi ṣe sálẹ̀ lò ó ẹ wá ní gbogbo abọ́ <laughs> tó bá pé silver wọ́n fi ṣe sálẹ̀ lò ó abọ́ tá a fi sàlù alájọmọ́ kò gbọ́dọ̀ jẹ́ ìta jí ẹni tó jí abọ́ tó wá dá mi sí fi sàlù alá wọ́n sọ pé bàbá yìí ẹ jalè o mọ́mì yìí ẹ jalè o òkè tó bá sàlù alá pẹ̀lú abọ́ tí ó ṣe pé bíi tí wọ́n dá mi sí wọn abọ́ tí wọ́n dá mi àlùwàlá sí wọn jíjí wọn jí kí lẹ́ sọ̀ ń pa àlùwàlá rẹ̀ sọ́sẹ́ fi ṣe sọ̀lá àtàbí ọ̀tún ṣeṣe náà ọmọ ọmọ kò ń jí ni ò ń jí ni àwọn olùmọ̀ sọ pé ó lálùwàlá ṣùgbọ́n sẹ́lọ̀ sẹ́mi kó omi tó fi sàlùwàlá omi tó dáa ni ṣùgbọ́n bí tó dáa mi àlùwàlá sí ń kọ́ ohun tó jí ni ọsẹ lọ nípa olè tọjà ó sì ṣe tọlọ nípa àlùwàlá tó ṣe àwa dami àlùwàlá sínú abọ́ gold àwọn ẹlòmíì lówó débi pé àwọn ètò ń lo lásán mọ́ abọ́ gold inú ọdà mi sí sá lè fi sàlùwàlá àbá lè fi sàlùwàlá kọtọ́ka fi sàlùwàlá àmọ́tẹ́yìn bá fi sàlùwàlá ńkọ́ àsọ̀kọ́ lálùwàlá ọ̀sẹ̀ lọ́n pẹ̀lú lílo abọ́ yìí bẹ́ẹ̀ náà ni abọ́ silver torí ẹ̀ téèyàn bá lo ntọ́lọ́ wọn bá wa tó ṣe léwọ̀ pé ká lò á sọ yìí pé àlùwàlá rẹ̀ ń bẹ ìwẹ̀ jánábà rẹ̀ ń bẹ ṣùgbọ́n sẹ́lọ̀n pẹ̀lú lílo ntọ́lọ́ ní ká má lò ọ̀dà kọ̀tọ́ kọ̀tọ́ ká lo abọ́ gold kọ̀tọ́ ká lo abọ́ silver láti dá mi àlùwàlá sí gẹ́gẹ́ bí o ti ṣe tọ́ka fi mú mi gẹ́gẹ́ bí o ti ṣe tọ́ka dóúnjẹ sínú rẹ̀ ọ̀dà sọ́tọ́ka ni wọn sáàlì lábọ̀ gold sáàlì ní kọ́ọ̀pù silver wọn náà gbọ́dọ̀ lo sáwálé ni bí kéèyàn fẹ́ fi tó lé séèyàn lé ní àbẹ́yàn ò lé ní alẹ́ ní àwọn olùmọ̀kọ́ sọ pé àgbọ̀dọ̀ ní nítorí pé anahiyo anil isticmaali nahiyun anil ittikhad wọ́n ní ọ̀ ló ó túmọ̀ sí pé ọ̀ gbọ́dọ̀ nígbà wọn ti lọ́ọ̀ gbọ́dọ̀ ló kí wọ́n lọ fẹ́ ní àwọn olùmọ̀kọ́ ní rárá o anahiyo anile sitamali leisa nahiya anile tixad má lò kò túmọ̀ sí má nì má lò kò túmọ̀ sí má nì gẹ́gẹ́ bí ọkùnrin nìsín wọ́n là gbọ́dọ̀ lo gold sọ wá burúkú ni gold ni kò burúkú ni torí pé owó ni gold bẹ́ẹ̀ náà labọ́ gold ṣe bó ni kò sí tó burú nu kẹ́ni lo eléyìí lọ́dọ̀ gbajú nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ a lè ní ṣùgbọ́n lo ọ̀dà dánwò ńlá ó ní ó sì gbọ́dọ̀ ni ó gbọ́dọ̀ lo tọ́ tó lè bá yé wa ajá yìí pé ẹnì kí n ṣe mùsùlùmí tá a lè dá mi àlùwàlá sínú abọ́ tiẹ̀ gẹ́gẹ́ bí nasara tàbí yahudi àwa ayé abọ́ lọ́dọ̀ wọn tá a lè dá mi àlùwàlá sínú rẹ̀ káfí sàlùwàlá wọn ni kò tọ́ kí tí ò tọ́ sẹ́gbìn làwọn ni torí gbàtọ́ ló sọ pé innamal mushrikuna najasun najasatun ma'nawiyya najasatun ma'nawiyya ọlọ́run ní ẹ̀gbin ní làwọn kèfèrí kò túmọ̀ sí pé àwọn gan. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí ẹ bá ba kèfèrí lọ́wọ́ lẹ́yìn ìgbà tẹ sàlù àlátán sẹ́nìkan sọ pé kẹ́ lọ tán ọ́ fọ́ ńgbà tí èsì pé ẹ̀rí gbẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀rí tọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ máa lọ ṣe sọ láti ń jàre. ṣé abọ́ wọn náà á dẹ̀gbin àbí ọ̀dẹ̀gbin? ètò dọ́gba ni pé abọ́ wọn ẹsẹ̀ gbin o torí ká nàbí sallallahu alaihi wasallam ó jẹun nínú abọ́ wọn rí àwọn olùmọ́ni tó bá dá wa lójú pé abọ́ yẹn wọ́n fi sẹlẹ́dẹ̀ sẹ́wọ̀n kẹ́lẹ́dẹ̀ tí wọ́n tọ́ lọ́dọ̀ tiwọn wọ́n yẹn sì fi sajá adúpẹ́ fọlọ́n kálukú náà ti rí pé ajá jíjẹ ọ̀dá nàìjánìs torí wọ́n ti jẹ́ wọ́n kú láwọn ibì kan hmm, bẹ́ẹ̀ náà lò gógóró ẹwà àtijọ́ tí Islam sọ pé ọtí ọ̀dá ọtí ọ̀dá ọtí ọ̀dá ẹ nígbà tó wá pé àwọn èèyàn kú ní Ondo State wọ́n tún kú ní Rivers State NAFDAC bá dé pé nílùú méjèèjì àwọn ban ògógóró àgógó nàìjíríà náà ló ti yẹ kẹ bá rẹ torí pé bó ṣe pa wọn bẹ ó lè pa yọn bò mí náà subhanallah torí ẹ tó bá jẹ pé ó dá wa lójú pé wọn ò máa fi sẹlẹdẹ wọn yìí sì pọtí nínú rẹ kò sì sọtí nínú rẹ ńgbà tí wọn yá wa kò sì sẹlẹdẹ nínú rẹ ńgbà tí wọn yá wa kò sì ń tó burú nínú kẹlò kò sì ń tó burú nínú kẹlò eléyìí jẹ abọ tàwọn kèfèrí tọ báwo ni sáà lè lo aṣọ tí kèfèrí ti lò kèfèrí ló lo aṣọ sáà lè lò gẹ́gẹ́ bí gbàǹjo tí wọ́n ń kó wá láti ìlú òyìnbó bọ́sí kọ̀rọ̀kọ̀ yẹ̀ wò sáà lè máa lò wọ́n ní bí kéè sáà lè máa lò àbá lè lò tọ́ tún fi ṣe sọ́láàtì àfi ṣe sọ́láàtì ńgbà tá a bá ti rẹ́gbin nínú àrẹ́gbin lára rẹ̀ pàápàá ńgbà tó ọ̀rọ̀ àwọn tún fọ́ kọ́lọ́njẹ́ máa ra tọ́ tuntun. <laughs> torí aṣọ àlòkù kódà o koda kó ṣe pé ọmọ nàìjíríà ló lò kátó akóyìnbó akóyìnbó ń tiẹ̀ kò mọ pé ká yàgbẹ́ ma kò tí ì dọ́dọ̀ wọn àwọn ọmọ kátọ̀ kátàbà wọn ò tí ì gbọ́ abẹ́ mọ̀ bẹ́ẹ̀ ó lè le dájí takọ́ tọ̀ dájí ní so ìwọ wa ń wo aṣọ yẹn ká wa tó fi soge wọn á ṣe yẹs ibi tí mo ti ra aṣọ yẹn asuta wa tó bọ́sí kọ̀rọ̀kọ̀ <laughs> so torí ẹ lọ́dọ̀ àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ọ́ ní kò sí tó burú alẹ́ wọ àmọ́ pẹ̀lú májẹ̀mú ìgbà tó ra wàá fọ ọmọ dáadáa wàá sì rí dájú pé kò lára Malik ni mo kórira kó o fi gbogbo aṣọ tí kèfèrí bá jẹ́ kó o lọ́kọ́kọ́ wọ̀ rí kí wàá máa fi dúró wájú Ọlọ́run kó o fi ń sin lọ Imam Malik ló ń kórira ta wọ̀ àwa ní abọ́ gold a ní kọ́pù silver sáà lè máa fi wọ́n jẹun àbá lè máa fi wọ́n jẹun kọ́tọ́ o kọ́tọ́ o kọ́tọ́ ká fi wọ́n jẹun ọ̀dà àyàfi tóbìnrin ọba lo gold láti fi ṣọ̀ṣọ́ ọ̀tọ̀ sáwọn obìnrin kí fi gold kí wọ́n fi ṣọ̀ṣọ́ bóyá yẹtí ni bóyá òrùka ni bóyá kíní ọrùn ni bóyá wọ́n ti pè ní worowóró ẹsẹ̀ ni so àbẹ́gbẹ́ ọwọ́ ni. So, gbogbo ẹ̀ sáwọn obìnrin káwọn lo eléyẹn ọkùnrin náà ọtọ́ sí nínú òfin ṣẹ̀ríyà kó lo òrùka eléyìí tó jẹ́ ti silva gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó òrùka anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam àtàrà silva wọn ti ṣe. bákan náà eyín èèyàn ó ti wọ́ dànù tí èèyàn bá ti wọ́ dànù téèyàn jọkùnrin wá láwọn ní golden chain tí wọ́n máa fi de yín ẹ ra àwọn èèyàn bẹ́ẹ̀ láyé tó pé yín wọ́n wọ́ dànù so chain kan wà tó jẹ́ ti gold tí wọ́n máa fi so eyín papọ̀ so wọ́n máa fi so eyín yẹn papọ̀ lẹ́nu rẹ̀ so tó bá jẹ́ pé túláàsì ni ló bí kún ó lo golden chain yẹn láti so eyín rẹ̀ papọ̀ ṣẹ̀ríà ò tún bínú fọkùnrin imú dá mu wọ́n dá o nígbà tí imú rẹ̀ dá wọ́n wá ní gold làwọn lè fi so imú yẹn pọ̀ níbi tó ti dá nínú eegun. No sẹ̀ríà ò tún bínú sí eléyìí nítorí pé kí ló bi ad-darura sẹ̀ríà sì sọ pé ad-daruratu tubihul mahdhurat túláàsì ọmọ nsọ̀ntọ́jì ìwọ̀dẹ̀tọ̀ túláàsì àmọ́ nsọ̀ntọ́jì ìwọ̀dẹ̀tọ̀ ṣùgbọ́n ìmúlọ́dá a gbọ́dọ̀ gbé tayọ mú o ìmúlọ́dá structure rẹ̀ dá a gbọ́dọ̀ gbé tayọ mú torí pé tẹ́ bá ti gbé tayọ mú tẹ́ ń gbé lọ sétí ó ti di àṣejù ṣẹ̀rí àtúnwá sọ pé má ubiha lid-darurati. yuqaddaru biqadarihi eŋti túláàsì bá sọ dẹ̀tọ́ kò gbọ́dọ̀ tayọ ààyè rẹ̀ eŋti túláàsì bá sọ dẹ̀tọ́ a gbọ́dọ̀ tayọ ààyè túláàsì lẹ́yìn eléyìí ó anínú nínú hadith látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni la talbasu alharira wala dibaaja wala tashrabu fi aniyati dahabi wal fidda wala ta'kulu fi sixaafiha fa innaha lakum fi dunya walana fi al-akhirah muttafaqun alayhi. anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ẹ ṣọ́ra fún aṣọ harir ẹ ò sì gbọ́dọ̀ máa mú mi ẹ gbọ́dọ̀ máa mú nǹkan kan nínú kọ́ọ̀pù gold àbí silver ẹ ò sì gbọ́dọ̀ máa jẹun nínú abọ́ wọn nítorí pé tiwọn ni láyé ẹ̀yin lẹ lò tó bá di lọ́la kìyàmà táwọn ẹni tí èsè mùsùlùmí ni láyé ń bì ẹ̀yin lẹ lò tó bá di ní ọ̀la kìyàmà ọlọ́nkọ́ má ṣe lè wà wá tẹ́lẹ̀ ìbáyé wa ó túmọ̀ sí pé kí ló wá ọkùnrin tó fi jẹ́ pé chain ni ọrùn ló ń fi sọ́rùn ìwọ ọkùnrin èwo ló filẹ̀ fún ìyàwó rẹ̀ nítorí tọ́lọ́hún ó de chain mọ́rùn ó ní à oge ò tí ì pé tá a bá ti fi chain sọ́rùn kọ́ yí ọkùnrin èèwọ̀ lọ́jọ́ fọkùnrin nínú àlùmọ́ anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ẹnìkan ṣe asalaamu alaykum ah lè máa wò pé ṣé èsè pé ke ẹni tí èsè mùsùlùmí ní sálámà lè máa dá torí chain kan bẹ lọ́rùn rẹ̀ pọnpọnpọnpọn lè máa ní ah mùsùlùmí kọ́ ọkùnrin ò gbọ́dọ̀ kí ni kò gbọdọ lo chain wọn á ah mùsùlùmí ni ah wa aleykum salam ẹ yọ lọ́rùn mo rò pé yé wa aleykum ẹ yọ lọ́rùn ẹni mùsùlùmí lo chain lọ́kùnrin sẹ́yìn ọ̀sọ̀ yọ lọ́rùn rárá o kí fún gba Islam torí tó bá ti gba Islam ìgbà náà ni ó ti sọ fún pé mùsùlùmí ò gbọ́dọ̀ lọ́kùnrin ò gbọ́dọ̀ lọ́rùn torí ẹ ọdọ wa wa o tún wá gold pé ka kínní kan mánu maka pé kíni gold ọ̀dà oní àti gold ọ̀bá da silver lèmi fi sẹ́nu báwo wà ní ta ló ní kó tún fi yún náà sẹ́nu èyún dàbí òrùka òrùka nìkan wọn ló lè lo ti silver rẹ̀ àmọ́ àwọn afẹ́yìn kan sẹ́nu pé yín maka ṣé wọ́n lọ mọ́kà fọlọ́ ni àbọ̀ lọ fáwọn èèyàn ẹ̀rí pọ́rọ̀ òní ti tọrọ yóò ti bóyin hì àjí pé kún un lè bá a dá mà àjá ọlọ́mọ sí alájá. so nítorí ọlọ́run lèmi lọ sí ájì fún kí ni ìtumọ̀ kámákámá lọ ẹlòmíì bá kò tí ì mọ bá ṣe tuntun wà fún wàláhì kò tí ì mọ báwo làwọn ṣe ṣiṣẹ́ àyù wàláhì báwo làrá fáǹgà kò tí ì débẹ̀ ó ti ní ẹ̀dákùnrin bí tí wọ́n ti ń ṣe yín ẹ̀ mú wa lọ láti jídà wọ́n sì lọ kàn máa lẹ́nu ẹlòmíì alihamudulilayi etí rẹ̀ wú wọn kọ́kọ́ fi eyín sí lẹ́nu wú ọlọ́run fi ń bá wípé lọ yọ kíní kíákíá fa ẹ wá damage nígbà tí wọ́n bá bá yẹn fi yín ẹsẹ̀ nù wọ́n gbẹ wọ́n gbẹ wọ́n gbẹ wọ́n gbẹ èyí tọ́lọ́run ti dá tó ṣe déédéé ihò tó wà yóò wá di yóò di sóńsó torí nítorí fẹ́ lẹ́ kó lè bá aráyè jókòó ó ti wá gbọ́ pé kọ̀ ó lòun fẹ́ yọ àmọ́ tó ń bá yọ ibi ó rì sóńsó kò burú mẹ́sẹ̀ bá ọ̀fẹ́ yín mọ́kà ń sẹ́nu tẹ́ ń pèlè yín mọ́kà ń wọ́n bọ̀ fi artificial yín wọ́n bọ̀ fi díbẹ̀ artificial yín wọ́n fi díbẹ̀ kò ní sí ti gold àbí silver yẹn ń bẹ̀ mọ́ bó ṣe yẹ kó ṣe nu ọkọ tó kú tó o bá ṣe bẹ́ẹ̀ lẹ́rọ̀ níjọ́ tó o bá kú wọn ò ní sin ọ pẹ̀lú rẹ o bó ṣe jàkadì bó ṣe gbogbo ẹ̀ wọ́n fi yọ ọ nítorí pé owó ni wọn ò sì gbọ́dọ̀ sin yẹn pẹ̀lú owó àbí èso owó òun gan lójúlówó owó gold silver ọ̀tẹ̀lẹ̀ ṣẹ̀rí ọ̀gbà fẹ́ni tó bá lẹ́rù nǹkan bá mẹ́nu pé ká sin pẹ̀lú rẹ̀ ẹ dákun ẹ wò jàkadì sẹ́mi kí tórùka bá ń bẹ lọ́wọ́ òkú lásán tẹ́ ẹ bá fẹ́ lọ tó bá ti di para rẹ̀ ti kanko a wàhálà ìjàkadì ni kátó wá pé kínní kan nú ẹnu wọn gan mẹyìn wàhálà ni ẹtùn á ya ẹnu rẹ̀ fi ní sẹsìn ọtẹ tètè yọ kó tó kú lọ ń gbọ́ yẹn fa mo sì ya ẹnu rẹ̀ ń jọ yẹn tí wọ́n bá fẹ́ yọ ọyẹkẹrù ọba àwọn náà káànú ara rẹ̀ ó sọ ọjà bó ti ṣe jẹ aláàjì ni wọ́n ti ṣáàjì onídìí káwọ́ pé ọbẹ̀ ṣé àwa láwa pé ọbẹ̀ tó fi jẹ bẹ́ẹ̀ kí sàwa ọlọ́run ọba ti gbọ́ lálàjì ó ti tó so àwọn èèyàn kan kó bọ ni àjèrè òní jẹ tọlọ ẹgbọn tí anabi sallallahu alayhi wa sallam sọ ni ó ní man hajja lillah ẹnikẹ́ni tó bá ṣe àjèrè fọlọ ètò jájú nu jama kìí ṣe àjì fáwọn èèyàn tọ eléyìí jẹba àwọn àwọn ẹ̀gbin wọn aha ó tún wá nu hadith mi anabi sallallahu alayhi wa sallam ó ní alladhi yashrabu fi ina'il fidda innama yujarjiru fi batnihi nara jahannam muttafaqun alayhi ẹnikẹ́ni tí máa mumi nínú kọ́pù silver ńṣe ní ń fi ẹnu ara rẹ̀ fana jahannama sínú rẹ̀ so kò túmọ̀ sí pé olówó nígbà tó ń fi abọ́ gold jẹun kò túmọ̀ sí pé olówó nígbà tó ń fi kọ́ọ̀pù sílvà tó ń fi mú mi nǹkan tó kàn túmọ̀ sí ni pé anta mutakabbir anta mutaali olùwòra rẹ̀ ni ọ olùjọ́ra ẹ̀ lójú ni ọ onímọ́tò mọ́tò ni ọ ẹ wo mọ́tò mọ́tò. ó túmọ̀ sí pé kò tó àmọ́ fẹ́ pò ń ṣe kí ni tó ọjọ́ra rẹ̀ lójú ìyẹn ni pé kò lọ ọ wá ń wura rẹ̀ kó ń ju bó ń ṣe onígbèraga kò ju róńdó lọ ní wá ń wura rẹ̀ kó ń tóbi jù bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí ìròyìn tọ́lọ́wọ́n bá wa ni èèyàn gbọ́dọ̀ bọ́lọ̀ ń dù ẹ̀yin náà wò ó ọkàn gbé gold fi mu mi gbogbo ẹni tó bá wà ń bẹ wọ́n bẹ̀rẹ̀ sí kórìíra rẹ̀ ni wọ́n mọ̀ pé ah, tí ẹ ti dire ni wọ́n fi mutí la ilaha illallah so eléyìí túmọ̀ sí pé ká ṣọ́ra àwọn ẹ̀gbin ńkọ́ àwọn ìdájọ́ tọrọ ma nínú òfin ṣẹ̀ríyà àwọn ẹ̀gbin ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí o kó fọra rẹ̀ mọ́ kúrò nínú ẹ̀gbin tẹ́gbin bá sì yíra tó bá yí wa lára kárí pa àfọ́nù káfọ́ lẹ́ẹ̀kan tí ó bá lẹ́ẹ̀kan káfọ́jú ẹ̀kan lọ káfi rí i pé ẹ̀gbin yẹn kúrò lára wa nínú àwọn ẹ̀gbin tá a gbọ́dọ̀ ṣe mọ́ra níbẹ̀ onánìtọ̀ ìtọ̀ ìyàn ìtọ̀ èèyàn ẹ̀gbin ni àbí èsì ẹ̀gbin ẹnìkan wá ń béèrè béèrè kan tó strange sí mi gan lẹ́nujọ́ mẹ́ta yìí ó ní ẹ̀jọ́ sà nǹkan ń ṣèyàn ṣé èèyàn lè mú tọ̀ ara rẹ̀ ìtọ̀ ara rẹ̀ léèyàn kò gbọ́dọ̀ mú ó ní ìtọ̀ rẹ̀ mọ́ ni mo ní ńgbà wá jẹ́ tiẹ̀ lọ́wọ́ aṣọ di ńtọ́ mọ́ kí wọ́n á lẹ̀ ń tábàs tẹ̀ ẹ bá tọ̀ ńgbà wọ́n jẹ́ pé ńtọ́ mọ́ ni máa fi pa ṣòkòtò máa tọ́ ọ́nù ṣòkòtò àbúrò máa tọ́ ebi lọ́ fi ń dà so ọwọ́ nígbà tó wọn gbádùn wọn ni wọn dátọ̀ òun fún òun wá mu àwùdùbìlà ẹgbin ni ẹgbin ni tọ̀ fọ ìtọ̀ ọwọ́ abanilọ́kànjẹ́ ikọ̀ pọ̀ nínú àwọn mùsùlùmí lónìí tọ́ ẹ tí wọ́n bá fẹ́ tọ̀ yọ kàn tọ́ ni yọ tọ̀ dajì síta yọ tọ̀ dajì sínú ṣòkòtò kò sì ní táàbà kò sì ní ìfìǹkan nù bẹ̀ eléyìí banilọ́kànjẹ́ akramakumullah ìgbẹ́ ìgbẹ́ ọmọ èèyàn ẹgbin ni o ìgbẹ́ ọmọ èèyàn ẹgbin ni ìgbẹ́ màlúù ńkọ́ sẹ́gbìn ni àbí sẹ́gbìn kí ló dé kìí ṣe pé kẹ́ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ lásán kẹ́ ẹ mọ̀ kí ló dé kí ló dé òní fík. tiẹ̀ ti bì wọ́n nígbà rẹ̀ ti tọ́ka jẹ́ ajẹ́pẹ́gbẹ́ rẹ̀ náà kọ́ ntọ́mọ́ni ìtọ́ rẹ̀ náà kọ́ ntọ́mọ́ni alihamudulilayi gbogbo ntọ́ ọmọ ni ìgbẹ́ rẹ̀ ńkọ́ ntọ́ ọmọ ni akaramakunla ìtọ́ olóńgbò ńkọ́ sọmọ àbí ọmọ kọ̀ ọmọ ìgbẹ́ rẹ̀ ńkọ́ kọ̀ ọmọ olóńgbò gan gbọ́n pọ̀ tó bá fẹ́ yàgbẹ́ yóò yà sáko lé yóò lọ wá bìkan yóò gbẹ́lẹ̀ yóò gbẹ́lẹ̀ yóò gbẹ́lẹ̀ yóò yàgbẹ́ bẹ̀ yóò sì bò yóò tún máa gbóòórùn lẹ̀ pé sí òórùn di pé kó òórùn ìgbà ni ó fi bẹ́ẹ̀ subhanallah tọ ọjọ́ báwọn bẹ́ẹ̀ náà ni akaramakunla tó máa sọ pé gbẹ́ ẹlẹ́dẹ̀ kí alóde tẹ̀ fi ń dáko wọn ní máa jẹ́ kí sùn owó ẹ́ ọlọ́mọdé ajẹjẹkújẹ ìgbẹ́ èèyàn ṣé ńgbà tá a ti sọ pé gbin ni ṣe é lè ṣe ní fertilizer kẹ́ ẹ máa fi gbin ko sọ́tọ́ ọ̀tọ́ ìgbẹ́ adìẹ ṣá lè fi dáko torí kí ni adìẹ tọ́ pé ká jẹ́ ẹ̀ ha bó ṣe wà nù torí ẹ̀ tí wọ́n bí ọ léèrè lọ́la ìgbẹ́ adìẹ la fi ń dáko ẹnikẹ́ni ìgbẹ́ adìẹ báwo kí ló ṣe ìgbẹ́ adìẹ ṣe bọ́ tọ́ ká jẹ́ adìẹ ajẹ́pẹ́gbẹ́ rẹ̀ náà ń kọ́ ohun tó máa nì. ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ bá ti pọ̀ jẹ́mà ó ti dẹ̀gbin a gbọ́dọ̀ mọ́ kó ń bẹ̀. èèyàn wá gbé ẹ̀jẹ̀ sára ẹ̀jẹ̀ wá kún ara rẹ̀ ọ̀hún ni bóòlù ṣe jẹ́ báwọn bóòlù ṣe gbẹ́jẹ̀ wá sí mọ́ṣáláṣí báwọn ó ní sètò ní àbí gbẹ ẹ́ ọmọ yìí pé ntọ́ wà lára rẹ̀ yẹn dẹ́mu masfuh ni wọ́n ń pè ẹ̀jẹ̀ tó bá pọ̀ ẹ̀jẹ̀ tó bá pọ̀ nǹkan kí lórúkọ rẹ̀ ẹ̀gbin ni nínú ṣẹ̀ríyà àmọ́tẹ́jẹ̀ ọ̀bá pọ̀ kì í ṣẹ̀gbin akramakumullah tẹ́ ẹ bá wà nínú mọ́ṣáláṣí nìṣẹ́ ń bá sọ láti lọ ẹ kàn rí ìdun kan lára sọ yìí ni tẹ́sí wọn pé dùn ẹ̀jẹ̀ ló máa ń pọ̀ ẹ̀jẹ̀ ló náà máa ń mu ẹ wá mú ìdun yẹn bá tẹ pa bẹ́ẹ̀ sì tẹ pa ẹ̀jẹ̀ jáde níbẹ̀ àbí ọ̀jáde àmẹ́jẹ̀ yẹn ọ̀pọ̀ kò sí tó ṣe sọ̀láàtì yẹn máa bá sọ̀láàtì lọ bẹ́ẹ̀ làwọn sàhábà wọ́n ní tí wọ́n máa ń bá sọ̀láàtì lọ tí wọ́n rí ìdun lára wọn àbínú orí lára wọn wọ́n pa ń bẹ̀ wọ́n sì máa bá sọ̀láàtì wọn lọ. ọ̀dà tẹ́jẹ̀ bá ti pọ̀ ẹ̀gbin ni sọ́wọ́ atọ́ ká lọ sísọ àwọn alápàtà ká ní ẹ̀jẹ̀ màálù tẹ̀ ń pa nílẹ̀ yìí o àwa la máa nkankan torí pé a fi ṣe nǹkan kan tí ọjọ́ ẹ̀dọ̀ jẹ ọlọ́mọdé á kú jẹ sẹ́wọ̀n kọ́ lọ́n ṣe ká jẹjẹ ní èèwọ̀ sọ̀ńtọ́lọ́n bá ti se léèwọ̀ owó rẹ̀ náà ń kọ́ ni o haram ni ọ̀dà wa lọ rẹ̀ ẹran lọ́jà à ń ẹran kúrò lára kúrò lára tá a bẹ̀rẹ̀ sí ní sè kílẹ̀ tún rí ẹ̀jẹ̀ náà ni ó tún máa jáde tọ ẹ̀jẹ̀ yẹn kéré àfù ọlọ́run bá sàmójúkúrò rẹ̀ fún wa. tó o túmọ̀ sí pé kò síbẹ̀ sí ẹran tí ẹ̀jẹ̀ ó tán ní ara ẹran kò sí wàhálà ń tọ bákan náà ẹ̀jẹ̀ nǹkan oṣù jama ni o ẹ̀gbin lẹ̀jẹ̀ nǹkan oṣù o tóbìnrin wa gbẹ́jẹ̀ nǹkan oṣù tó gbèsè wù tọ́wájú kò ti ń bọ́ rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ó sì ń hàn lára aṣọ rẹ̀ ọ̀bùn ni ọ̀ bákan kò gbọ́dọ̀ jẹ́ pé èèyàn wà fi sásọ yóò fi máa sin lọ àlùwádìyù àlùwádìyù òun náà lomi tó máa ń jáde ní abẹ́ ọkùnrin ṣáájú kó tó di pé tọ̀ jáde yóò jáde nígbà tẹ́ fẹ́ tọ̀ omi òun wà funfun eléyàn wà ń pè ní kíni àlùwádìyù ni sẹ́yìn mọ̀ pé àwọn olùmọ̀ nípa ẹ̀sìn nípa ẹ̀sìn Islam tó ń jẹ́ lárúbáwá àwọn náà wádìí débẹ̀ ìtọ́ gbogbo ẹ̀ ń jẹ́ Yorùbá omi kan jáde omi funfun kútó tó jáde wádìí ẹ bọ́ọ̀lù náà gbogbo ẹ lọ́dọ̀ tiwa Yorùbá lẹ́wọ̀ pé ìtọ̀ gbogbo ẹ̀ aha so ẹ̀gbin ló náà bákan náà alimẹ́díò ìtọ̀ rèké tó máa ń jáde lára èèyàn ní ìgbà téèyàn bá ń bóbìnrin ṣeré kó tó di pọ́ bá lò ìgbà téèyàn bá ń ronú nípa obìnrin omi tó máa ń jáde àbọ̀bìnrin náà ronú nípa ọkùnrin omi tó máa ń jáde omi yẹn ẹ̀gbin ló náà o èsì tó gbé sínú pátá tó wá mọ́ṣáláṣí wá ṣe sọ́láàtì o torí pé ẹ̀gbin ní bẹ́ẹ̀ níbo

tàbá wá rí tí àwọn ẹja ti kú tí wọ́n lè lórí òkun sáà má kó jẹ wọ́n ní tí o bá ti máa rùn tí máa rùn kọ́ òórùn náà sọ́dẹ̀gbìn ẹ máa jẹjà sóni ọ̀dà àwa rẹja sáà lè filẹ̀ kó kú ká tó sè àbá lè sè láàyè. kò sí ìtẹ̀sí tó burú járe kò sí ìtẹ̀sí tó burú nínú òfin ọlọ́run aha ẹ lè ṣe kẹ́ ẹ tó máa jẹ kọ́dà ẹ lè mú kẹ́ ẹ máa jẹ láàyè bó ṣe wà láàyè kẹ́ ẹ máa jẹ tẹ́ ẹ bá lè jẹ o <laughs> so eléyìí gbogbo òbúrú nù sẹ́ríà tọ́ba yìí wà báwọn bákan náà tata òkú rẹ̀ kìí ṣe ẹ̀gbin so tẹ́ ẹ bá mu tẹ́ ẹ bá jẹ kò sí tó burú mbẹ grasshopper kìí ṣẹ̀gbin so tẹ́ ẹ bá jẹ ó sì máa ń dùn ọlọ́run sí lẹ́tọ̀ọ́ òkú rẹ̀ ẹ̀tọ́ ni. so àwọn olùmọ̀ sọ pé àwọn ẹran tó lọ ń rẹ̀ lẹ́tọ̀ọ̀n kọ́ ọba jẹ́ láàyè náà ẹ̀tọ́ ni torí rẹ̀ ẹja ẹ̀ rẹ̀ já ní sìgá ní bisimilah allahu akbar pẹ́ fi rẹ́rìn mo pé yẹ so kẹ́ẹ̀ka máa ṣe jẹ ni kò sí wàhálà ẹran ẹlẹ́dẹ̀ ńkọ́ ni àbọ̀ ọ̀dà tó bá pé ẹlẹ́dẹ̀ yẹn torí kíni torí pẹlẹdẹ ni aha ìdí tó fi jẹ ẹ̀gbin ìní pẹlẹdẹ ni kìí ṣe pé ti ń jẹ àbí fi ti ń gbé lọsọdọ ẹ̀gbin torí pẹlẹdẹ ni bákan náà gbogbo ẹranko tọ́lọ́wọ́n bá ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ ìtọ̀ àtìgbẹ́ rẹ̀ ńkọ́ ẹ̀gbin ni gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ìtọ̀ àti ìgbẹ́ rẹ̀ ẹ̀gbin ni ìbáka ìtọ̀ àti ìgbẹ́ rẹ̀ ẹ̀gbin ni ṣé bẹ́ẹ̀ mọ báka òun náà lẹ́ranko tó ṣe pé ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ ló bì kìí ṣe ẹṣin àtẹṣin ló bì kìí ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ àti kẹ́tẹ́kẹ́tẹ́ ló bì sẹ́wọ̀n kẹ́tẹ́ṣin àtẹṣin bá gunra wọn tí wọ́n bí ma yọ jẹ́ sìn tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n bí ma kí ló wọ́n jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ àmọ́ nìsín ẹṣin ló gun kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́sìn bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ tí wọ́n bì wọ́n ń pè ní kíni ìbaaka so eléyìí kọ̀tọ́ka jẹ sẹ́mi tó fà sẹ́mi kí nínú òfin ṣẹ̀ríyà kò sí tó burúkú ẹ jẹsìn Ọlọ́run sì lẹ́tọ̀ ṣùgbọ́n Ọlọ́run sì ká jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ léèwọ̀ a jẹ́ pé halal àti haram ti pàdé nu sẹ́yìn pé halal àti haram ló bí ìbáka halal ní kẹ́tẹ́kẹ́tẹ́ ńlẹ́sìn haram ní kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbà tí halal ti sẹ́sìn ó ní bàbá haram ti ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ ó níyà ọmọ kan wá jáde ńbẹ wọn pọ́ ọmọ yẹn ní albaghla ìbáka òun yóò wá dikọ́ gbàdájọ́ ètò jí wọ̀nyún torí kò fi ṣẹ̀rí a sọ pé ìdajìtẹ́mà alḥàlàlù wàlḥàrám ghalaba alḥàrám ní ìgbà tí èyí tó jẹ́ tọ̀ àti èyí tó jẹ́ ìwọ̀ bá pàdé èwo ni ó borí haramu ni ó pàdé ni ó borí torí rẹ̀ àní jẹ́ bákan náà ìtọ̀ ẹnu ajá ńkọ́ ṣé ń tọ́ mọ́ àbẹ́gbin ẹ̀gbin ẹ̀gbin tó ki ẹ̀ ìgbà tó ní ká fọ́ ọ igba nítorí pé ajá kẹnubọ ẹ̀mélòó ẹ̀méje ọ̀kan nínú ẹ̀méjèèje pẹ̀lú ìpẹ́ ọ̀dà ajá wa fẹnu kàn yín lásọ ajá fẹnu kàn yín lásọ sẹ́ẹ̀fọ́ abẹ́ ẹ̀nífọ́ ẹ̀mélòó ẹ̀nífọ́ kí ló ń fọ́ ṣé aṣọ yín nígbà ni <laughs> torí pé igbá làdìsí wa ń pa rẹ̀ aṣọ tí yín ìsìgbà ìgbà wo lẹ́tọ̀ọ́ fọṣọ sẹ́wọ̀n pé ajá máa ń jẹ̀gbẹ́ ó ti fẹnu sígbẹ́ ìgbẹ́nu rẹ̀ lọ́wọ́ àfi yín lásán kí lẹ́fọ̀ nísìn ìgbẹ́ yẹn lẹ́fọ̀ nù kèésì sẹ́mẹ̀jẹ̀ yẹ kàn fọ́ tẹ́gbìn ó fi kó mbẹ́ ni sọ ilé ìjẹba àwọn ẹgbàwọ̀rọ̀ wa látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ibn abbas radiyallahu anhuma wala anabi gbara sáré méjì kọjá ó ní innahuma la yu'adhaban dájúdájú wọn fi àjẹni kíníkejì nínú àwọn tó wà nù sáré yìí báyìí wọ́n fi yà jẹ wọn wọ́n máa yọ adabani fi kabir ẹ̀ṣẹ̀ tó sì mú ká máa fi yà jẹ wọn kì í ṣẹ̀ṣẹ̀ ńlá ṣùgbọ́n ìgbà wa kan ní wa innahu la kabir ẹ̀ṣẹ̀ ńlá tiẹ̀ ni amma ahaduhuma ọ̀kan nínú àwọn méjèèjì fakana la yastatiru minal bawl kì í bo àṣírí ìhòhò rẹ̀ nígbà tí ó bá tọ̀ nínú ẹgbà wa mi la yastabri'u kì í táàbà dáadáa nígbà tó bá tọ̀ ńlọ́fà yà sáré ó túmọ̀ sí pé táàbà tọ̀ kàtàbà táàbà tọ̀ kàtàbà gbogbo ẹni tí mánì bá ń bẹ lọ́kàn rẹ̀ wàláhì kò sí bá a ṣe tọ̀ níbi tá a ti rí nǹkan tá a bà a sì rí nǹkan nu ìtọ̀ yẹn tọkàn wọ balẹ̀ ọkàn wò ní balẹ̀ títí tá a fi romi fọ̀ ọkàn wò ní balẹ̀ títí tá a fi rí nǹkan nu wa amal akhar ẹnì kejì fakana yamshi bin namima olófòfó ni asorunwájú kọ̀ mọ́ ti pàkọ́ ni dalérú dalérú tó àdúgbò tó àdúgbò ìdí tí wọ́n fi ń jìyà nù sáré nu ṣé mùsùlùmí làwọn méjèèjì àbí wọn ṣe mùsùlùmí mùsùlùmí ni wọn àtòlítọ́ bá jẹ́ kèfèrí ni ẹbí ìyá náà wọn ń jẹ tẹ́lẹ̀ náà so anabi bá ti sọ pé ìyá ń jẹ wọn kèfèrí kí lẹ́nu fẹ́ kó jẹ tẹ́lẹ̀ náà sọjá bá wọn anabi sallallahu alayhi wa sallam ó wá mú ọmọ ọ̀pẹ ó pín sí méjì ó gbìn kan síbi ó gbìn kan síbi àwọn sábà ní kí ló dé ó nítorí pé káwọn ewé yìí ó tó gbẹ àrùn kan pọ́lọ́ ó fi dín ìyàkú fún wa sọ́wọ́ túmọ̀ sí pé táwọn ti kọjá gbára sáré ká máa gé ká géwé sí ká mú ọmọ ọ̀pẹ ká gbé sí àbí ká gbódòdó sí ipe lópin ìgbà táwọn òdòdó yóò bá ti rọ tí ọmọ ọ̀pẹ yóò bá ti gbẹ ọlọ́run ó dín yà kù fún wa àkọ́kọ́ kọ́kọ́ fi wá pé à ń jẹ wọn kó o tó láǹfààní àti lè fi nǹkan kan sára sàárè òun sàárè lẹ́yìn náà táwọn fámìlì wọn bá gbọ́ ipò ojúwe bàbá wọn àti ìyá wọn pé à ń jẹ wọn ọkẹ́ran àbí bẹ́ẹ̀ kọ́ ni sẹ́yìn mọ̀ká nàbí ọlọ́run fi ń tọ́pa mọ́mà lànàbí fi ń sọ báwọn àwa wọn kọ́ kúrúǹtù làwa àmọ́ nǹkan kan àfi ń ta bá rí tó nítorí ẹ ọ gbọ́dọ̀ fi nǹkan kan sára sáré ń sáré o wọn máa gbódodo kan sí kíní kan sí ẹ lè gbin gisi gbé gisi kíní torí sẹ́yìn bá jẹ́ni tọ́lẹ́tọ̀ síyà wọn ò bá gbin gisi sáré rẹ̀ yà náà ni o sì gbọ́dọ̀ gbin kankan bẹ̀ gan pẹ̀lú eléyìí jẹba o lẹ́yìn eléyìí ẹ jẹ́ ká lọ síbi títàbà alistinja onáni ká fomi tábà nígbà tí ìtọ̀ àbí ìgbẹ́ bá jáde àbí ntọ́jọ́ bẹ́ẹ̀ lára wa ẹlẹ́ẹ̀kejì alistijmar onáni ká lo òkúta àbí ntọ́farajọ òkúta láti fi nu ìgbẹ́ àbí ìtọ̀ ní ìgbà tí méjèèjì bá jáde kúrò lára wa àbí ntọ́jọ́ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ wọn pè ní alistinja ká lo kíni omi láti fi ṣe káfi tábà ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè ní alistijmar ká lo òkúta àbí nǹkan mìíràn tó lè dípò òkúta láti fi ṣe kínní láti fi nu ìgbẹ́ àbí ìtọ̀ sunna nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam o náà ní pẹ́ni tó fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀ àbọ̀ fẹ́ lọ tọ̀ tọ́ ọ bá àyè ibi tó ti fẹ́ ṣègbọ̀nsẹ̀ àbọ̀ fẹ́ tọ̀ sunna ní pé ẹsẹ̀ òsì rẹ ni kò tì síwájú o ẹsẹ̀ òsì ni ló tì síwájú kì í ṣẹsẹ̀ ọ̀tún nígbà tó sì fẹ́ wọlé yẹn wàá sọ pé allahumma inni a'udhu bika minal wal khaba'ith àbí kó sọ pé allahumma inni a'udhu bika minal khubthi wal khaba'ith riwaya méjèèjì yẹn ló wà minal khubthi mọ́sádì rẹ níbi aburú àwọn akọ shayatin wal khaba'ith àti abo àwọn shaitan mọ́sáàdì rẹ̀ ń bi aburú wọn nítorí pé wọn náà àdìsá nabi muhammad sallallahu alayhi wa sallam ó ní inna hadhihi al tuzar àwọn alẹ́ ìgbọ̀nsẹ̀ wọ̀nyí àwọn ṣètọ́ ni máa ń bẹ̀ wò ìdínú ńgbà tó bá wọlé gbẹ̀ wàá sọ pé allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith khubuthi dọ́mà láàrin ó túmọ̀ sí pé àwọn akọ ṣètọ́n khaba'ith àwọn abo àmọ́ tá sọ pé minal khubuthi níbi gbogbo ìdọ̀tí àti ẹ̀gbin tí sukùn bá ti wà ń bẹ́ẹ̀ wal khaba'ith àtàwọn ṣètọ́n wọn bá jà kọ́ wọn bá jà bò bí tuma rẹ̀ ó sì jẹ́ níbi ti sukùn nù bá a ti ṣe máa sọnù wọn nígbà tó bá wọlé kìí ṣe lẹ́yìn ìgbà tó wọlé o tí wọn máa ṣe a'udhu bi eh, Allahumma inni a'udhu bika nù pé kíni ẹnìkan á ní rárá yàtọ̀ sí lè tòun masha allah la quwwata illa ààfin gan yájú ni ṣètò nìkan ò lè débẹ̀ wọ́n ń tanra rẹ jẹ ṣé ilé kíni wọ́n pè ilé ìgbẹ́ náà ilé kínu shayatin wọ́n ní ẹnu kéèyàn ó kàn gbéyàn rẹ̀ wọ́bẹ̀ ni kọ́ máa jiyàn bẹ́ẹ̀ ńgbà tó pa àfin yájú ni. tọ́ tọ́ba wa jẹ́ pé mọ́sálásí la fẹ́ wọ̀ ńkọ́ jẹ́ máa tọ́ba pé mọ́sálásí la fẹ́